la ilaha illallah èyí tó kàn lẹ́yìn la ilaha illallah òun náà ni muhammadun rasulullah àwọn méjèèjì náà ní ma jọrin toríké bẹ́yàn bá wí la ilaha illallah tí ó bá gbà pé muhammadun rasulullahi sallallahu alaihi wasallam eléyìn náà wúlò gẹ́gẹ́ bóyẹ kébẹ́yàn bá ní muhammadun rasulullah tí ó ti fi rinlẹ̀ pé la ilaha illallah ìyẹn náà wúlò èyí ni ó jẹ́ kí ọjẹ́ pé ń ta sọ lónìí pẹ̀lú ògo ọlọ́run òun ni kí ni túnmọ̀ muhammadun rasulullah sallallahu alayhi wasallam kí ni túnmọ̀ apá ń jẹ́rí pé annabuwa muhammad sallallahu wasallam òun lọ́lọ́run rán sí àti wọ muhammadun rasulullah nínú suratul kahfi nínú al-Qur'an al-Karim ọlọ́run ní kí annabuwa Muhammad sallallahu alaihi wasallam kó júwe bóhun ti jẹ́ fún wa kí láṣẹ tọ́lọ ń pa nábi kul innama ana basharun kullau kana al-bahru midadan li kalimati rabbi لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا هلينا لواقا قل إنما أنا بشر مثلكم يوحى إلي إنما أنا بشر مثلكم إيان alábára bí tí ń lè mìíràn olúwa sallallahu alaihi wasallam àmọ́ kí ni yàtọ̀ annabi sẹ́mi àtiwọ yúhá ilayya muhammadun rasulullah ìtumọ̀ kanáà méjèèjì mú wa yúhá ilayya muhammadun rasulullah sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà tí yà bá fi bọ̀wọ̀ fà annabi tó fẹ́ràn annabi tí ó sàpánlé ànábì sallallahu alaihi tí ó bá ti sélé yìí ń bẹ́ kọmọ̀yí ànábì o sallallahu alaihi wasallam torí kàtígóríkálè lọ́lọ́ ni ó sọ fún wa pé ẹ̀rí yàtọ̀ láàrin èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ bá fẹ́ pọ́n mi lé bẹ́ẹ̀ bá fẹ́ mọ bí mo ti tó bẹ́ẹ̀ bá fẹ́ mọ yìí mi òun ni pé yúhá ìlàyà èmi lọ́lọ́run rán sí yín pé ń tóun fẹ́ nìí muhammadun rasulullah muhammadu òun ni òjí sí ọlọ́run òun ni rán sí ọlọ́run ẹ̀rí bẹ́yàn bá fẹ́ tẹ̀lá nẹ́bí tó fẹ́ mọ̀yí rẹ̀ tó fẹ́ pàn nẹ́bí lé tó fẹ́ fẹ́ràn nẹ́bí sallallahu àfi kó wòye sí ìtọ́lọ̀un fi ròyìn ànẹ́bí tọ́lọ̀un tún pa aláṣẹ pé kó fi ròyìn rẹ̀ òun ni pé mọ́sìn lọ́un lọ́nà kan àfihì tó bá jíṣẹ́ fún ọ muhammadun rasulullah gbogbo ọ̀nà yóò tí yàn bá ń pọ̀ òfin ń pà nábìlé òfin yẹ sí òfin gbéga tí ọ̀bá ti sé léyìí ń bẹ́ ìrọ̀n gbogbo ẹ̀ olúwakúnjúwe rẹ̀ fèmì rẹ̀ lọ́nà bòmí nínú sórọ̀ alkọ̀ọ́lẹ̀kẹ̀rí mọ̀mí kí lọ́lọ́run wí قل إن كنتم تحبون الله فاتبعوني قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قلوا أني قد kọ́kọ́ jáàfẹ́ annabi sallallahu alaihi wasallam tó fi débi fẹ́ràn ọlọ́run ọba kí ni tẹ́sì pé yẹn fẹ́ràn ọlọ́run olúwa ní kúl in kúmtùn tó hìbùn allaha fàtẹ́bìrúní yọ̀bẹ̀bẹ̀kùnmọ̀lọ́ ẹ̀tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam òun lẹ́ á fi mọ̀ bẹ́ fẹ́ràn ọlọ́run ìtumọ̀ pẹ́ bá tó gbogbo àwọn áyà wọ̀nyí pọ̀ ìtumọ̀ kan náà wọ́n fún wa òní tọ́pìkì sallallahu alaihi wasallam ní pàtàkì ohun tó jẹ́ sí wa náà lọ́lọ́run wíhun yúhá ilayya muhammadun rasulullah alọ́lọ́wọ̀n ọ̀bẹ́ mi sọ̀rọ̀ pé bóhun ti fẹ́ kó sìn mí nì kọ̀bẹ́yìn náà sọ̀rọ̀ directly pé bóhun ti fẹ́ kẹ́ sìn ún ní ta lọ́rán sí mi ta lọ́rán sẹ́yìn náà annabi náà ni sallallahu alayhi wasallam ẹ̀rí gbogbo àròyí tàà ń se bọ̀ láti gbẹ̀rẹ̀ yí láti bí ìṣẹ́jú mẹ́rin márùn-ún sẹ́yìn yìí ó láwọn àfáàfí ma ké ẹmọ́ dáadáa lẹ́ẹ̀sìn ẹmọ́ se gíní ẹmọ́ se bídíà ní ti torí pé gbogbo ẹni tí ma ń hun ẹ̀sìn kan tí ń dáadáa lẹ́ẹ̀sìn kan in ti ń wí ni pé muhammadu ẹ̀sẹ̀ rasulullah òun kọ́lọ̀ rán òun kí yú ha ìlàyà torí pé bẹ́yàn bá gbà bẹ́ẹ̀ pé ọlọ́run ọ̀gbẹnu ẹnìkan sọ̀rọ̀ pé n tóun fẹ́ n tóun ọ̀fẹ́ ni àyàfà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn eléyìí ni àkórí ọ̀rọ̀ wà láàárọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ bá bá yànnàná rẹ̀ báyìí ẹlòmí kan rò páwọn kẹ́kẹ́ jókòó ń bì kan wọ́n kàn fẹ́ máa pé gbogbo táwà ń se yìí pé bídíà ni bàbá tún se léyìn wọ́n tún pé bídíà ni kò rí bẹ́ẹ̀ in tí wọ́n ń pàkíyèsí ẹ̀mí àtiwọ́ sí ni pé sọ ọlọ́nà míì tó fi ń gbọ́kí lọ́lọ́mfẹ́ sọ lọ́nà míì tọ́lọ̀n fi ń sọ fún ọpẹ́rú náfílà tọ́yàn ìdá kò sí sọ lọ́nà míì tó fi mọ̀ pẹ́rú àdíkìrí yìí ọtẹ́ ọlọ́run lọ́rùn wà láì kò sí ọ̀nà kan náà sọ́dọ̀ ọlọ́run òun ni ò fi gbọ́dọ̀ rùn létí yàn kéèyàn máa se nǹkan kẹ́ kí wọ́n sọ fún pé a kọ̀dá ni kọ̀dá ni méjì tó rí pẹ́ ní tọ́lọ̀un rán sí wa bọ́bá ti dọ̀rọ̀ ẹ̀sìn yìí òun là nẹ́bì sọ́lọ̀lọ́hùsọ́lọ̀ irú bí ọ̀bá ti wá sin lọ́hun àwọ̀ gbọ́dọ̀ sin káwàrí ti pa báyọ̀nà ọlọ́run ọba ń bẹ̀ ẹ̀dàkùn eléyìí ní pàtàkì òun ni túnmọ̀ muhammadun rasulullah yóò ìlàyà iná ma ana basharun mithlukum èèyàn bí ti ń lè mí náà àmọ́ tẹ́mẹ̀ fi àdínábì lọ́lọ́run ní ó wí bẹ́ o yóò há ìlàyé ọlọ́run ọ̀rán sẹ́sẹ́ yìí ọ̀rán sẹ́sẹ́ mi bẹ́yìn bá fẹ́ mọ́ kí lọ tẹ́lọ̀ lọ́rùn èmi ni ẹ listing sí pé síkásí báyìí òun ní gbogbo ọ̀nà tí yẹn bá fi lè sẹ̀sìn kan táà bá alákọọ́lẹ̀ pé annabuwa muhammad sallallahu alaihi wasallam ń se irú ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀nà ànà ni ò ọlọ́nkọ́sọ́ èmì rẹ̀ lọ́nà ànà torí náà malbida kí là ń pè bídíà tí ń túnmà tí ń wí látàárọ̀ yí pé ìsin lọ́run lọ́nà míì yàtọ̀ fún bí annabuwa muhammad sallallahu bó ti jíṣẹ́ fẹ́ mẹ́rẹ̀ látàrí ìmọ̀ kí ní jẹ́ bídíà yìí àwọn nǹkan míì náà tí àwọn ẹlòmíì náà wá fi bọ abẹ́ bídíà tí ò sí ń bẹ́ pẹ̀lú ògọ́lọ́n bọ́yọ́lọ́wọ́ wà já lè rí yọkú ní ara rẹ̀ in ti ń jẹ́ albedia ń gbé lárúbáwá ni òun ni tí ò sí tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ̀ òun ni alimam ibn abbas rọ́bí allahu ta'ala anhu ibn abbas ni ibn abbas tó ipé ní tànàbí tọ́bẹ̀lọ́n fún pé allahumma alimhu at-ta'wi pé ọlọ́ndàkùn bá ń kọ ní bí wà fọ́kọ̀ kó lè dè ilmin alim ibn abbas ni aya kan bẹnu alkùránì òun ọ̀tẹ̀tẹ̀ gbọ́yé àfijọ́ táwọn alárúgbáwò kò méjì kan já kí láyà náà allahu badi'u samawati wal ard náà ni àmọ́ ìṣẹ̀dá kí ni tó máa bàdírù ìyẹn ni pé mọ́ kò dárí sá mọ́ dárí rà invention kan ni ìdá àlàgbé ìrì mẹ́ta sá láàrí ilẹ̀ tí ó ní ìṣẹ̀mọ̀kí bàbá kọ́lé nìsìn a ma fi wọn ra wọn ká irú lẹ́kùn tí ń bẹ ń lè àwọn alájì kìíní làwọn náà se yìí irú pánu orí ilé wọn làwọn náà kàn yìí olúwa ní gbogbo sánmà àti ilẹ̀ àti tó kéré àti tó tóbi nínú tóhun fi dáa bàdí ìrùn sàmàwá tí wọ̀dá òun dá aláìsẹ́ pọ̀hun rí tóhun wá dárú ẹ̀ ibn abbas láwọn lárúbáwọ́ oko méjì kan ni wọ́n ń jà sí kànga kan ẹnìkan wọ́n wá ń sọ pé ní bá sálàyé wọ́n ni almáàna allogawi almáàna alistilahi aw almáàna ashar'i bí wọ́n ti ń pè nú èdè ní o bẹ́yí ṣẹ̀rí àti wá débí ṣẹ̀rí àti pè ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣẹ̀rí ọkàn mú díẹ̀ nínú táwọn elédè ń pè nǹkan ní ni ṣẹ̀rí ní tèmi ń pè bẹ́ẹ̀ ni ọwá rọ́ǹgì kéyàn wá fẹ́ túnmọ̀ tí sẹ̀rí àgbéwá kọ́ wá mọ́ fi tí wọ́n fi ń pè ní nípìlẹ̀ èdè pé ẹbí báwọn lárúbá ti ń pè nù gbogbo nǹkan tuntun ni bídíà àmọ́ sí gbogbo nǹkan tuntun ni sẹ̀rí à pè ní bídíà ibi tá ń lọ́nà bẹ́ẹ̀ kọ́ àpèjúwe míì kẹyàn kábára kó rùkún kó forí kalẹ̀ bá ti ń kírùn wákàtí mara àwọn òun ni sọ̀láàtì àmọ́ ibẹ́ mọ̀ pé nínú èdè lárúbáwá kí ni lárúbá ń pè ní sọ̀láàtì àdùnà gbogbo ògbà tí yàn bá ti ń ké pọlọ́un ó kírùn ni lárúbáwá ń pè ní asọ̀láàtì àmọ́ ń streamline ìtumọ̀ asọ̀láàtì gbogbo àdúà náà àsọ̀látù tí ó ma jẹ́ àsọ̀látù ti ṣẹ̀ríà ọgbọ̀dọ̀ ní nǹkan báyìí nú ọgbọ̀dọ̀ ní nǹkan báyìí nú ní kúkúrú tí mo fẹ́ ká gbọ́yé ń bẹ̀rún ni pé gbogbo nǹkan tuntun nínú èdè lárúbáwá ni wọ́n ń pè ní bidia àmọ́ gbogbo nǹkan tuntun kí ṣẹ̀ríà pè ní bidia èwo ni ṣẹ̀ríà pè ní bidia òun làlàyé ta fẹ́ ṣe lónìí torí náà ìtumọ̀ bidia nínú èdè káfí wá lọ ibi tá ń lọ tààrà ọ̀kanú àwọn àgbàfà oníṣẹ̀ríà alìmáàmù Ṣáàtìbí rahimahullahu ta'ala àwọn èèyàn tó túnmà tí wọ́n kọ́ lákọọ́lẹ̀ fún wa pé ah in tí ṣẹ̀ríà ń pè ní bídíà ní o ọ yàtọ̀ fún tí wọ́n ń pè ní bídíà ní èdè Lárúbáwá o wọ́n pọ̀ àmá àwọn onímọ̀ panupọ̀ pé definition ti alimamu ṣáàtì bí àtàwọn tó sáájú rẹ̀ àtàwọn tí ń define bídíà lẹ́yìn ṣáàtì bí kọ̀sẹ́ ni orí iṣẹ́ tó ṣáàtì bí ṣáàtì bí nínú tíra rẹ̀ tíra alimamu ṣáàtì bí ta ń pè ní al-i'tisam al-i'tisam òun ni ó torípé gbogbo àfá lórí bẹ́ẹ̀ pé àtẹni ó ṣe definition bídíà kí ṣáàtì bí ó tó dé àtàwọn tí ń tún define bídíà lẹ́yìn ṣáàtì bí kọ̀sọ́kan tó kọjá ń tí alìmáàmù ṣáàtì bí wí kí lálìmáàmù ṣáàtì bí wí قال الإمام الشاتبي رحمه الله البدعة شرعا انت شريعة بني طريقة في الدين طريقة في الدين مخترعة تضاهي الشرعية يقصد بالسلوك عليها المبالغة في التعبد لله عز وجل الإمام الشاتبي ni in ti ń jẹ́ bídí àánú ṣẹ̀ríà tariqatun fi ddin ọgbọ̀dọ̀ jẹ́ ọ̀nà kan lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀rákùnrin máa dé ọ̀nà kan lójú ọ̀nà kíni lójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ọ̀ndaláyìn lójú ọ̀nà ẹ̀sìn a padà padà wá bẹ̀wọ̀n nígbàtà bá fẹ́ yẹn nànà kí ni è ṣe bídíà tààfàṣejù kó tààfàṣejù wọ́ lásọ bídíà tàwà fẹ́ mẹ́sìn lè bọ́lọ̀wọ̀n ti pé ó lè alìmọ́mù sáti bí nítorí kọ́tún fi dìn in ti ń jẹ́ bídíà nù sẹ̀ríà òun ni ọ̀nà kan o lójú ọ̀nà tààfi sẹ́sìn bẹ́ẹ̀ bá wá wo ọ̀nà yìí mọ̀tàràà mọ̀tàràà wọ́n ìnvẹ́ntì rẹ̀ ni kò sí in tí ń jẹ́ tuntun nù kò sí tẹ́lẹ̀ kò sí láyé annabi sallallahu alaihi wasallam àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ abubakar siddiq lọ́dọ̀ umar uthman aliyu àti gbogbo àwọn sálàfún tùdọ́hìí àṣàràíyà gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan nù definition ma mú ṣáàtì bí i ló kó ìmọ̀ púpọ̀ sínú ìbòlábádé nìsìn mọ̀tàrà ìyẹn ni pé gbogbo ń ta bá rí kọ́rà pé pàdé ìfì kan lárí pé ànẹ́bìsẹ́ lè rí kò lè jẹ́ bídíà òun là sì gbọ́ táwọn kan sí ọ̀rọ̀ umaru gbọ́ wọn ni ní nẹ́ẹ̀mọ́tòlbédà hìyà kini ni ó mọ́ rú pé bídí à ń bẹ̀rún tàà nẹ́bì rí àjẹ́gbẹ́ ìwọ̀n bídí à tó ń ṣàrà òun lọ̀rọ̀ asámú nígbàtí wọ́n mọ́ rú àwọn èèyàn jọ tọ́yan ìmáàmù fún wọn fi ń dúó kíti ẹ tí wọ́n náà ń dúó kíti ẹ bá bá kó gbogbo yín jọpọ̀ lẹ́yìn ìmáàmù kẹtẹ́ bá ń kí ń kọ́ wọ́n wá bẹ́ẹ̀ ọwà a àà rí pé nǹkan tuntun ta múwà yìí ń tọ́ dáa ni tuntunu nínú gíní inú èdè a nínú èdè lárúbáwá sẹ́ gbogbo nǹkan tuntun làwọn ń pè ní bidian àmọ́ bidian tọ́lọ́un ọgbọ̀dọ̀ jẹ́ tara kò sí tẹ́lẹ̀ annabi wa. ìtọ́lákọọ́lẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam èyí tàwà ń pè nírùn asámú yìí annabi náà kí báwọn èèyàn jẹma kọ̀ kọ̀ntíníù ni ó sì sọ̀dí tí ò jó ma kí pẹ̀kẹ́ sí wọ o àmá khashiyata an tufrada alaykum mọ́ bẹ̀rù bí n bá ń wá continuously tí wá ń kí fún yín jẹma báyìí kó lu ọmọ padà sọ́ di pé àfi bá kí jẹma ẹ̀ níyànáfílà mọ́ lóru ànẹ́bì ní torí yíò ní òjẹ́ wá o ara ń ta padà sọnù pé kìí se gbogbo ń ta ànẹ́bì ọba se náà ní bídíà sọlọ̀lọ́hù aléyìí wọ́sẹ̀lẹ̀ àmẹ́já ma yàn lọ́kọ̀ kan báyìí kọ́lọ mọ́sà fún wa yàn níbi abáadé ni pé bídíà gbọ́dọ̀ jẹ́ ọ̀nà kan nínú kíni nínú ẹ̀sìn ni o mọ̀tara ó sì gbọ́dọ̀ jẹ́ ń ta àrírí kò sí rí láyé ànábì sọ̀lọ̀ sọ́lọ̀m bàbá láàrí nǹkan rí níta ń wí ni pé kò sí láyé ànábì ànábì ò mú wá sọ̀lọ̀lọ́hù àríhì wọ̀sọ̀lọ̀ tọ́ alimamu ṣáàtì bí ní tùbọ́hí àṣàríyà ara wọn táwọn dalainu tùbọ́hí àṣàríyà alimamu ṣáàtì bí ní ibi tẹ́wu bídí àwá wà ní pé yóò jọ ọ̀nà ṣẹ̀ríà <laughs> tùdọ́hí yóò fi gagbaga pẹ̀lú ọ̀nà tí ànẹ́bì gbé wá yóò jọ yóò dérú fìlà rẹ̀ yóò wọrú ẹwú rẹ̀ yóò wọrú sòkòtò rẹ̀ tẹ́fì mọ́ gbá ẹ̀yìngán mọ̀ pé àà ah, ah, kíyàn tún wá pé ká mọ̀ sí láìláìláwọ̀ dáa kíyàn tún yẹ náà fílà kó tún àṣẹ̀rẹ̀íyà yọ gbogbo ọ̀nà ni ó fi jọ ọ̀nà ṣẹ̀ríà ni ó fi jọ ọ̀nà tí ṣẹ̀ríà gbé wa kọ́dẹ̀ yíò nìkankọ́ yóò sọ́dọ̀ bí solókè àléhà almubalagatu fi ta'abbudi lillahi àníyàn tí ọmọ <laughs> ó se gíní ọ̀dá tó gbogbo ilé ilẹ̀ lómí ọ̀gbọ́ yí ọmọ pé ọlọ́run rà níyẹn wa a má níyẹn nìkan ò pé ọmọ jẹ́ bídí àtọ́lọ́run ọjẹ́ èèyàn yà lórí ẹ̀ ọ̀nìṣáàtì bí fi ní yóò sọ́dọ̀ bí solókè àléhá alìmọ̀báàlágà mọ̀báàlágà ni kéyàn ó se nǹkan kó dójú ẹ̀ gbogbo ẹni tẹ́ bá rí tí ń se bídí à ń tí ó wù náà ni pé kóhun ọsìn lọ́hun dójú ẹ̀ síbẹ̀ náà kó lò bídí àti dọ̀láàlà ọfẹ́ ẹ̀sìn lọ ń dójú àlà ọpadà já sí kí ni ànà ọlọ́nkọ́sọ́mì rẹ̀ ń bẹ̀ ò torí náà eléyìí ni a lè pé ní the most comprehensive definition bidia gbogbo àwọn àfáà tí wọ́n se tààrífù definition bidia wọ́n gbà pé definition alimamu sáàtì bí àtẹni ó se bí fọ́ rẹ̀ àtàwọn tí ń ṣe lẹ́yìn rẹ̀ kọ̀sọ́kan tó tayọ ti Ṣáàtìbí wí bàbá ti gbọ́ gbogbo ń tàlì máa mú Ṣáàtìbí tó pè ní bídíà yìí a lè yan tí è ṣe bídíà yóò kó láre in tí wọ́n náà mọ̀ pé bídíà ní tó ẹgbẹ́ bídíà ní torí pá níyàn tí ẹ sá dáa lòfin àá ọlọ́run tún wá jẹ́ yẹn yà yóò fẹ́ tí yóò fojú yóò fẹsẹ̀ jọ ọ̀nà tá nẹ́bì gbé wa sallallahu alayhi wa sallam idan hadha huwa ta'rifu albid'ah in tí ń jẹ́ bid'ah ní nínú ẹ̀sìn ó yàtọ̀ fún tí ń jẹ́ bid'ah nínú kíni nínú èdè bí n bá bí èwo ló tóbi jura lọ́nu méjèèjì bid'ah nínú èdè lọ́kẹnú jù ní àbí bid'ah nínú ẹ̀sìn ẹ́ tinú èdè ní torí pé kò sí tí ó jẹ́ bídí ànú ẹ̀sìn àfikọ́ jẹ́ bídí ànú èdè náà àmọ́ kìí ṣe gbogbo ń ta bá pè bídí ànú èdè lárúbáwá náà ni ó túnmọ̀ bídí ànú ẹ̀sìn bí irú àpèjúwe ti umar bin al-khattabi ta muwai pé nǹkan tuntun ni a nǹkan tuntun yìí mà dáa àmọ́ ìjọ kọlifáì láti jẹ́ bídí àtàkọ̀ndẹ́mù láà torí pé kìí ṣe mọ̀tàrà kìí ṣe ń ta àrírí lójú ayé ànẹ́bì sọ́lọ̀lọ́hù àríhí wọ́sẹ̀lẹ̀ tọ̀ bàbá mọ̀ tún ma bídí àbáyì hal tankosimul bídá hal tankosimul bídá ìbéèrè ìjẹ́ bídí àpín àbọ́nà kan one way traffic ní bídí àní àbọ́nà bídí àpọ̀ ẹ̀rí èsì lórí eléyìí na'am wà láà na'am wà láà yes and no Se bí dí àpín èsì yes ń bẹ ń bí ìbéèrè yìí ṣe bí dí no ń bẹ ń bí ìbéèrè yìí kábẹ̀rẹ̀ látorí èyí tó yes naam bí dí àpín ojú kan náà kí ọ̀nà bídíà àrọ ọ̀nà tí bídí àgbà pín tàásì sàlàyé rẹ̀ fúnra wa nísìn kọ́lọ̀ ń jí ó yé wa alìmáàmù sáàtìbí náà kí n padà sọ́rọ̀ alìmáàmù sáàtìbí ara àlàyé rẹ̀ àwọn náà se pé bídí à ní pàtàkì ìmá pín sọ́nà méjì kan bídáàtún hàkìkíyà wà bídí àtún ìdọ̀fíyà wọ́n lè rí bídí àkan òun ni bídí ògidì bídí à òrígínà àsìlí bídí àtún àsìlà ìyẹn ni pé in tí bẹ́ẹ̀ bá ti rí kọ́dà bẹ́yìn ò púpọ̀ bẹ́yìn ò bẹ́yìn ò púpọ̀ òun gún ó lè sọ pé ní àá ilé yóò sínú ẹ̀sìn islam àwọn bídí àkan bẹ̀bẹ̀ tó ṣe pé original àwọn àwọn bídí àkan wá ń bẹ ìdọ̀fíyà irú wọn ni sáfì pè ní tòdọ́hí àṣẹ̀rẹ̀íyà yọ bẹ̀rẹ̀ gẹ́ẹ̀sìn yọ wà mọ́ bọ̀ yọ mọ́ bọ̀ yọ mọ́ bọ̀ ń gbọ́ báyá ní ọba yà báyìí ní ọba tún yà báyìí ní ọba tún yà báyìí ìdọ́fí ní tí wọ́n ń pè ní ìdọ́fí ni àlẹ̀mọ́ alẹ̀mọ́tọ́ ma nẹ́bí adáma ń lẹ̀ mẹ́sìn ní ọ̀sọ̀ di gíní ní ọ̀sọ̀ di bídíà ọ̀nà méjì ara ọ̀nà méjì pàtàkì táwọn àfá ní bídíà pín sínú ẹjẹ́ má pẹ̀júwẹ̀ méjèèjì wá bá ti jókó yìí èyàn mélòó ní ọ̀fà aramọ náà àtàjókò yìí bí òkèwú kò sí kí torí pé yíò ò fi bì kankan jọ ẹ̀sìn wà yìí bí ògidì nígbà àwọn gbé rẹ jáde wọn tuntun lòun náà fẹ́ mú àmọ́ tó já tètè ní pé kò fi bì kan défìlà ń tọ́jọ ṣẹ̀rí àbìlẹ̀ yọ́wẹ́wù rẹ̀ èyí wọn mọ́ tètè rọrùn láti identify kọ́dà káwọn èèyàn ó tètè dìde gẹ́ẹ̀sì rẹ̀ gbáà ìtẹ́fẹ́ gbéwàí ọ̀dá gbígbà tí èèyàn gbé aago wọ masalasi ẹ̀rí bídín àìbọ̀fíyà èèyàn masalasi náà nísìnyí in wa ń se láìláha ìlàlọ́ láìláha ìlàlọ́ ń gbọ́ ọdẹ̀ kan náà labari tó kíjó mẹ́lẹ̀ ní bá tún jó sí láìláha ìlàlọ́ sẹ́rí pé dáilẹ̀ máa dé mọ́ sí láìláha ìlàlọ́ lẹ́wì fún ni àbí mẹ́jọ bẹ́bá ní ọmọ ìjò bóò ni ò sí ní gbọ́nyí lọ bí pé kọ́nà tún ní a mọ́ sí bídíàtún ìdọ̀fíyànù àwọn àfọ́wà ní ọ̀n sórí láìláìláìláàun bí ó ti bẹ̀rẹ̀ ń kó tó fi jókun ẹ̀sìnú sorígbà tó ti fi jókun ó ti lẹ nǹkan mọ́ in tó lẹ mọ́ òun lọ́wọ́ aṣọ gbogbo tó ń se òun di bídíà ànábí òjò sí láìláìláà e illallah muhammadu rasulullahi sallallahu alaihi wasallam àwọn onímọ̀ wá já mọ̀ pé kọ́dà ròyé tàà se ń pa àkọ́kọ́ yẹn bídẹ́ àhàkíkíyà ọkẹrẹ gẹ́gẹ́ mo ti fún yí pé ọ̀pọ̀lọpọ̀ 99.9% musulmi ni ó rí pé a àìsèrò ilé inú islam bọ̀tí bí tẹ́ wúwá jù gan-an òní bídẹ́ àìbọ̀fíyà òun ló jẹ́ káwọn àfọ́ wá tẹ̀síwájú láti fún wa ní ń ta lè pè ní àwọn bọ̀wá bítù àwọn tí ó pé ní a lè mọ̀ táàfi tètè máa identify pé a kìní yìí bẹ̀rẹ̀ ló kọ ẹ̀sìn àmẹ́rí ń tẹ́ ti lẹ̀mọ̀ yìí ó ti kò ní tà nẹ́bí gbé wá ó ti dàdádálẹ̀ ẹ̀sìn wọ́n wá fún wa ní ìlànà bí márùn kan táwà lè kọ tíyàn náà mọ̀ fi àkọ́kọ́ ń bẹ́ẹ̀ òun ni àtàukrit àtàukrit gbogbo bádà tọ́lọ̀ fi rán nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam èyí tó wu ọlọ́run kọ́ sọ fún wa pé ìyàgò báyìí mọ̀fẹ́kẹ́ máa se ọ̀rán nẹ́bì se mẹ́rẹ̀ ó sì jíṣẹ́ òun lò fi gbọ́dọ̀ se ìkọ́ mọ̀ sọ̀látò dóórí láago mélòó láago mọ́kànlá kọjá díẹ̀ ta wà yìí bí bá ń kí dóórí nísìn sí àgbàláyẹ̀ àpè ń se dá ẹbí ìrùn lọ́fẹ́ kí kò sí ní kí júráka mẹ́rin náà lọ o kọ́dà yọ ma sọ pé mẹ́rin náà ní kí in sì dàníyàn in sì ké fatia in ké súra in sì kọjú sí kébílà gbogbo tí ń se yíbà nẹ́bì ti mú wánu sọ́lọ́lọ́ a máa ń jọ tí èyàn bá ti sàìtẹ̀lé àsìkò tá nẹ́bí sọ̀rọ̀sọ́lá mú fi jíṣẹ́ pé tọ́ irú báadà yí o ìgbàtọ́lọ̀ ń fẹ́ kẹsẹ́ nì ìbáadà ń ti kú ní tá nẹ́bí gbé wá ó ti di gíní ó ti dàdádálẹ̀ ẹ̀sìn òun ọ̀fí ọ̀fà àsìkò sí kò fi àsìkò sí báwọn kan bá wá dìde tí wọ́n wá ní pé ọba serú nǹkan báyìí o àsìkò báyìí ni a mọ́ ṣe inú tó kọ́mọ̀ jù ń bí ilé ìlọ́rọ̀ àdúà ẹnìkan bá wá dìde ní àdúà nkankan sẹ́rí gbogbo ìmọ̀ introduce ń tọ́lọ̀wò introduce tí ọ̀rán nẹ́bì yìí sọ́lọ̀lọ́hù àríwọ̀sọ́lọ̀m òun làlẹ̀mọ́ tí ó padà mú iṣẹ́ hun pọ́dàbọ́ jẹ́sẹ́ dáadáa tẹ́lẹ̀ yọ́ wà mú kú níṣẹ́ dáadáa yọ́ sọ díṣẹ́ bídíà àdáadáa lẹ́sìn ní ti torí pé rasul ta ń dá sí kò tí wọ́n ń dá fún àwọn ta ń ọlọ́run ló wí fún ọbẹ́ ọ̀ràn nẹ́bì sí ọbẹ́ sọ̀lọ̀lọ́ha ọ̀sẹ̀lẹ̀ in tó jí ó di bídí ànù ẹ̀ẹ́kéjì ààyè almakan mo ti wílẹ̀ kan yẹn náà ọlọ́run lè pé a se ń tọ́ bá wù àwọ òsì lè máa wá bèèrè pé èsè tó ní a àwọn àbádà kan bẹ tọ́lọ́run sọ fẹ́mi rẹ pé bọ́bà serú bádà báyìí àfi kó débi báyìí bọ́bà sí irú ẹ̀sìn báyìí àfi kó dé ààyè báyìí lápèjúwe nísìn bẹ́yàn ọba sí hajji àfi kó débò àfi kó dé maka kò síbò míì tí wọ́n ti ń se hajji láyé àfi kẹ́yìn ò dé maka ọwá wu ọlọ́run àwọn àbádà míì wá ń bẹ kọfà àyè sí gbogbogbò bí tẹ́ bá wà ẹlẹ̀ máa ṣe rú bá dàbẹ́ irú èyí tí mo mú alẹ́ kan ara àpẹẹrẹ tó súnmọ́bẹ̀ náà lọ̀rọ̀ àdó àtàwílẹ̀ kan kò sí bí ọlọ́run ti restrict wa pé bọ́ọ̀bá sàdúà o àfi kó dé ibi báyìí sẹ́ríjọ́ táwọn èèyàn bá ti ní ẹ̀rí àdúà àtàṣe lọ́sẹ̀ tí ń bọ̀ yìí ìdì lápàdé ní ìdì ni ẹjá ti pàdé tí è se pé a ní nkankan se ní ìdí àwá pàdé ara wa ń bẹ àwá ń sàdúà èyí wọn ọ̀tọ̀ àmọ́ ká so àdúà pọ̀ mọ́ pé àyè báyìí la gbọdọ̀ ti serú àdúà báyìí táà sì rẹ́rì inú alkùnrin kẹrìm táàrí inú súnà annabuwa muhammadu sallallahu alaihi wasallam sẹ́rí introduce àyè sí ń introduce àyè sí lọ́sọ́ di gíní lọ́sọ́ di bídàátún ìdọ̀fíyà ẹlẹ́ẹ̀kẹta aláàdàd olúwa àwọn ìran ìbádà kan bẹ tọ́ sọ fún wa pé yìí báyìí mọ̀fẹ́ o sì gbọ́dọ̀ jẹ́ ó lé ọ gbọ́dọ̀ jẹ́ kí ó dí gbèrú òrùn tàà má pèjú rẹ̀ wáyìí náà nísìn bí rúrú àwọn àdúwà kan tàà nẹ́bí ní ẹ̀ṣẹ́ ilẹ̀ mẹ́ta sallallahu alaihi wasallam irú àzikáru ẹ̀yìn irun ẹ̀ṣẹ́ ní 33 times subhanallah as alhamdulillah ní 33 times ẹ̀sàláwà parú ní 33 times ó wu ọlọ́run lọ fi òǹkà sáwọn àdúwà kan àwọn àbádà míì wá ń bẹ tọ́lọ́run fi ilẹ̀ pé bọ́ bá ti lágbára mọ́mọ́ sí kéyàn wá dìde lónìí láìse pọ́rẹ́ rí kan inú alkùránì àbínú àdíta annabuwa muhammad sallam tí ó ma jẹ́ kí muhammadun rasulullah ga annabi ló jíṣẹ́ fún mi o kọ́ wá ní ẹ̀rí kíní yìí iye òǹkà tá fẹ́ se ní a fẹ́ million kọ́lẹ̀ lómi wọ́n tún ma wá pín whatsapp pé gbogbo wọ́tọ́ se 50 torí pé a fẹ́ se láìláà ìlàláwò 1 million akàn rẹ̀rìn ní tó bá ń tàn se ń jẹ́ náà nù ní ti torí pé ta ń jíṣẹ́ fún wa pé 1 million lọ́lọ́ nídi kò nídi 1.1 kò nídi 900,000 níbo ló ti máa àpẹjúwẹ̀ mẹ́kún náà fílò rú òní kọ̀sẹ́ ni ó níná fílọ̀ ọ̀dá lóru annabi ní sọ̀látù lẹ́ilí mathna mathna bọba sáti fẹ́ kírun lóru o ma kíraka méjì ọ̀sálámà bọba kíraka méjì ọ̀sálámà annabi sọ̀sọ́lọ̀m kí lọ́wọ́ fi parí rẹ̀ pé fa in khashi talfajara bọba wá ń bẹ̀rù pé a ah, ibi tí ń bá lọ yá alfajari ọmọ wọlé bá mi fa autir wahida ọwá kíwítì rí òfin kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ìta nẹ́bí tó jíṣẹ́ fèmì rẹ̀ nù sallallahu alaihi wasallam ẹ̀ríjọ́ tí yẹn bá ti wá ní òru alákọ̀ọ́kọ́ rákà mẹ́jọ òru ẹlẹ́ẹ̀kejì rákà méjìlá ẹ̀ sálámà mẹ́fà kúlúwàláù mẹ́ta bẹ̀rọ̀bìl fálákì méjì ń tọ́ sọ di àdádá lẹ́sìn jù báwọn náà torí pé kò sí bí a ti lè pé ànẹ́bì ní a se báyìí sallallahu alaihi wasallam ẹ̀dàkùn sáńdé torí bí tí ọ̀rọ̀ wà gan lọ̀rọ̀ àwọn bédé átún ìdọ̀fì àwọn tó se pé nípìlẹ̀ rẹ̀ lóòtọ́ dáa àmọ́ kí la lẹ̀ mọ́ kí la so mọ́ tọ́wà mú kú lójú ọ̀nà bá nẹ́bì ti mú wá sọ́lọ̀lọ́ ẹlẹ́ẹ̀kẹrin alhai'a péyàn bá ṣe àwọn ìbáàdà kan fúnra ọlọ́run ló ní bó ti wù mínú báyìí ni ó múra báyìí ni ọwẹ̀wù irú báyìí ni mo ti fẹ́ rí ọbọ bá fẹ́ ṣe irú ìbáàdà báyìí inú àpèjúwe tó hàn jù ń bí yíhun lọ̀rọ̀ hajji tí mo wílẹ̀ kan náà péyàn bá ṣe tọ̀wáfù nísìn kọ̀gbọ́rọ̀ gẹ́fìlà lọ kàábà kọ̀gbọ́rọ̀ wọ́ sokoto kọ̀gbọ́rọ̀ wá gbádá lọ ṣe tọ̀wáfù ní bọ́lọ̀ ti fẹ́ nù níjò èyàn bá lọ kàábà tó wá ní kò nídi ká gbé ara mi gbogbo tọ̀wáfù rẹ̀ bọ́ bá se tọ̀wáfù 1000 times kò ní tún màmá lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ní òun fẹ́ kọ wà báyìí bọ́ bá fẹ́ se rú bádà báyìí àìfọ́lò òfin ọlọ́run nìna òun lọ́bà bádà rẹ̀ ń àbẹ́mẹ̀bẹ́ àwọn ẹlòmí nísìn wọ́n láwọn ládùá pàtàkì ẹlákùn bẹ́ẹ̀ bá wá o aṣọ àṣẹ òun ni ẹwọ̀ wá o kí lásọ àṣẹ òun kàlùkù tó wá ń gbé ara mi nínú ilé rẹ̀ nàìjíríà ẹlákùn àdúà pàtàkì ni o bẹ́yàn bá ti se léyìn ẹ ti gbé ń tẹ́ ń se kúò nílànà bá nẹ́bì ti mú wá sọ́lọ̀lọ́ ó ti dáadáalẹ̀ ẹ̀sìn ọdí mélòó ẹ́ ọdí mẹ́rin kí làkọ́kọ́ àsìkò ààyè aláàdàd alhaia ẹlẹ́ẹ̀kàrún aljinsu aljinsu ó wu ọlọ́run ó ní bẹ́ẹ̀ bá sìn mí lọ́nà bí báyìí irú nǹkan báyìí ní ẹlò irú nǹkan báyìí ni kẹlù àpèjúwe tó súnmọ́ ń bẹ̀rún ni pé kí là máa fi paléyá orísìí ẹran mẹ́ta náà lọ wọléyá kí ni wọ́n ràǹkúnmí wọléyá màálù wọléyá àgbò àti ran rẹ̀ wọ iléyá kí àgbò yẹn ni àgùntàn mìsóró ewúrẹ́ gbogbo orú báhùn ojú kan náà ń ṣẹ̀rí àkó wọn sí bẹ́yàn bá mọ̀ kún fẹ́ pàlẹ́yà àbọ́ fẹ́ pẹran àpíkọ̀ pé ọlọ́mgbọ́n ọlọ́mọ o ọ se àpíkọ̀ rẹ̀ mẹ́ta iná ni bẹ́nìkan bá wá ní a níbi táwà lóódé yìí èlò wọn ń ta irin àbíkẹ́ nìkan ó pé olúọdẹ làwá ń lé wa ẹlọgbó kìnnìún ní fi kó ọmọ yìí lápèjúwe sákìíkọ̀ ní ń se wọn àbí bídíà bídíà ní ń se àbí náà àpẹẹrẹ tó wà ní tíra táwọn àfáà mú wá ni pé ẹ̀sìn ọlọ́run ní bá lo ẹ̀sìn ẹ̀fi se jihadu èyẹn wá lóun fẹ́ fẹ́ sin paléá alọ́lọ́run ní fún ládà rẹ̀ èyí ń bẹnu tíra táwọn àfáà máa mú wá lápèjú wípé bẹ́yàn bá ní ẹ̀sìn nù tọ́ ọlọ́run fil jihadi fi sẹ̀bí وعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم ọlọ́run ròyìn ẹ̀sìn lọ́nà kan bó ti fẹ́nu ẹ̀ríjọ́ tí yẹn bá wá lọ fẹ́sìn pé a fẹ́sìn paléyá áwì fún pé ọ̀n àwọn tọ́lọ̀ ń béèrè fún léyá o ti sọ ìmúrẹ̀ ẹran mi wá pé ẹbẹ́ran lẹ́ran jẹ́ àbẹ́lòmí náà ti ń sọ̀rọ̀ ránunràun pé tọ́ ọdún lé a ní bọ̀ ìlú lè ni agbára rẹ̀ ká bọ́ọ̀ bá ti lágbára àrán mẹ́tẹ̀ẹ̀ta ọpa ni ọ̀sẹ́sẹ̀ ń bẹ́ àmọ́ ìmọ̀ wá pé kọ́ràbíyàn lágbára adìẹ náà kó fi paléyá a sọ fún pé bídíànù àdádálẹ̀ kọ́ràbọ́ epo olú ìgbé lọ fẹ́ pa odò híyà olúwa ti sọ ń tọ́ fẹ́ káfẹ́ pa odèhíyà ẹ̀rí àwọn nǹkan márààrún yìí pẹ̀lú àpèjúwe tí mo mú wá ẹ̀yìn náà lè máa ronú àwọn àpèjúwe míì ṣẹ́rìbíyàn bá ti ṣọ́ márààrún yìí ìwọ́gun ó lè máa géjì ara rẹ̀ pé in tí mo bẹ̀rẹ̀ yí o ṣe kò ti rí kó lójú ọ̀nà súnà kó ti máa di bídín àkínìkan márààrún àsìkò ààyè òǹkà alhaya bó lápé yìí yóò bá ìyẹn ni bọ́lọ̀ ti fi ọ wà bọ́ bá fẹ́ ṣe ìbádá ẹlẹ́ẹ̀kaàrún òun ni kí lọ́lọ́ ní o mú wá kó fi ṣe ìbádá yìí bá bá ti ṣọ́ mara àrùn yìí àwọn alfáà àwọn bídíà tó se pé ní yọ́ jọ ẹ̀sìn nípìlẹ̀ rẹ̀ sì ní kọ́dẹ̀ẹ̀sìn ni a máa wọn àlẹ̀mọ́ márààrún yìí yóò rí kó lójú ọ̀nà ẹ̀sìn tànẹ́bì sọ́lọ̀lọ́sọ́lọ́m yóò wà sọ di bídá kí là ń sọ lọ́wọ́ haltan kọ́ sí mú albídá jẹ́ bídá pín àkọ́kọ́ ọ̀nà tí bídá fi kéjì nínú yẹ́ẹ̀sì nínú náà bídá pín òun ni àwọn onímímọ̀ àti imamu Shatibi àtàwọn tí ń bẹ láyé lónìí àtàwọn tó wá kọ́blẹ̀lì imamu Shatibi wọ́n gbà pé bídíà pín sí mukaffira wa mufassiqa albid'atul mukaffira wal bid'atul mufassiqa ìran bídíà kan bẹ yọ́yọ́ yànyànyà bí jìgá yọ́yọ́ yànkó nù islamu ọlọ́nkọ́sọ́ ẹ̀mẹ̀ rẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ bídí alédébẹ̀ o tí ó yọ yànyànyà mọ̀kàfẹ́rọ̀ tún yọ́ sọ lúwa rẹ̀ di bí a bọ́gí bọ̀pẹ̀ yọ́ sọ di kèfèrí ọlọ́nkọ́ sí èmì rẹ̀ ń bẹ̀ a máwọn ọ̀ràn bídí àkán bẹ mọ̀ fàṣíkọ̀ ẹni tí ń bá gbogbo ìdájọ́ tàà fún mùsùlùmí láyé àti tí ọ̀bá sí láyé mọ́ gbogbo ẹ̀lá fún àmẹ́nu kó se bídíà wúwà fásikùn pòkí ni bọ́lọ́wọ́n ó ti jẹ gbogbo ran pòkí yá bẹ́lòun náà jí àbọ́lọ́wọ́n ọ̀bá foríjìn eléyìí láti ni àti ibùnà kọ́yé mi àti gbogbo àwọn àfáàwà tó lọ láìpẹ́ yìí bàbá bombazi ni bàbá albani ni bàbá ibn osemeni ni kọ̀ sọ́rọ̀ ẹnìkan tó yàtọ̀ fílé wípé ìran bídí àkánbẹ tí ó gbé èyàn kó nú ẹ̀sìn o àmọ́ kìí ṣe gbogbo ìran bídí à ní gbé èyàn kó nú ẹ̀sìn kọ́dà nínú àwọn àfáà tí wọ́n wí sheikh

àmọ́ká mọ́ gbọ́rọ̀ bídí àkọjá bí ọlọ́run àtànẹ́bí gbé ka sọlọ̀lọ́hù àríwọ̀sọ̀lọ̀. kọ́lọ̀ ṣe kọ̀rọ̀ bí rahimah hafizahullo nínú ran bídá minalbídá ilmufassikọ́ asubha minalbídá ilmufassikọ́ asubha wọ́n nínú ran bídá tó se pé ní ìsọ̀yàn dípò kí kọ̀sọ̀yàn díkẹ̀ fèrí kíyàn ma fàtẹ̀sùbá ẹ̀dàkùn ẹja gbọ́ torípa nẹ́bí ọ̀ fàtẹ̀sùbá rí sọ́lọ̀lọ́ àrùsẹ́lẹ̀m àbúbákiri ò ní tẹ̀sùbá ẹlọ́sẹ̀ rìsáàtì kí ni isri tẹ̀sùbá ọ̀dọ̀ àwọn tí èsẹ musulmi tẹ̀sùbá àti bẹ̀rẹ̀ o minel hinduk àwọn hindus nílẹ̀ india látọ̀dọ̀ wọn ọdọ́dọ̀ àwọn nasọ́rọ̀ àwọn christians àwọn catholic ń lo tẹ̀sùbá dò ní o ìwọ́tọ́ sọ tẹ̀sùbá àdí nǹkan mẹ́nu ẹ̀sìn pé sórí gíní yìí àbá ti mú lọ́wọ́ báyìí ibi wọ́n ti gbé wánu ọ̀ dò ní àwọn kátólíkì nù nà sọ́rá wọ́n ní tẹ̀sùbá ọ̀ annabi ò ní o sallallahu alaihi ò ní tẹ́sùbá o umaru o osmanu ò ní o aliyu bin abi talibi radiyallahu anhum wallahi lazim kọ̀sọ́kan tó ní tẹ́sùbá nù kí n wàhálà tàwà gbàgbàgbàgbà táàrí gbà lọ́wọ́ ara wa dìsí àmọ́ o nínú tí bẹ́yàn bá se tọ́ se bídíà àmẹ́yìn ọ̀wá pé kásọ̀ di kèfèrí kọ́dà kọ́lẹ̀hù sheikh rọ̀bí ìrìnlmọ́dìkálí hafidahullahu ta'ala pé inú àwọn ìran bídíà tí ó sọ ní di kèfèrí òun ni bẹ́yàn bá ń torí pé ìtumọ̀ tí bí tẹ̀sùbá àfífà fi di bídíà kí ni tún mẹ́ òun ni pé mohammadun rasulullah annabi lò jíṣẹ́ ọlọ́run tó rán sí wa inú iṣẹ́ tó sì jíṣẹ́ fẹ́ mi rẹ kọ̀ jẹ́ ti tẹ̀sùbá annabi ò jíṣẹ́ tẹ̀sùbá fún wa sallallahu alayhi wasallam a tó lè hmm, yìí bid'atul quburiyyin gbogbo ẹni tí nǹkan dé pé ẹlọ́bá àgbàlagbà lẹ́nkùnlé ẹlọ́ wífà àgbàlagbà ẹlọ sàárè gbogbo ẹni tí ń bá ń lọ sàárè tí ń lọ pé ẹni tí ń bẹnu sàárè e àdádá lẹ́nìkan kọ́ kọ́dà yóò gbéyàn kó nú ìsìláàmù torí pé yíò ó ti kó ní lẹ́bù àdádá lẹ́nìkan in ti ń di kíni in ti ń di aṣíríkú bìlá aṣíríkú bìlá ẹ̀dàkùn torí náà nínú àwọn ọ̀nà tí bídẹ̀ àpín sí táwọn onímọ̀ fi rinlẹ̀ bẹ́ẹ̀ òun ni pé àwọn ọ̀ràn bídẹ̀ kan bẹ̀bẹ̀ yẹn bá sí yóò gbé yẹn kú yányán nínú musulmi yóò tó rẹ̀ sípò àwọn kèfèrí ọlọ́nkọ́sọ́ èmì rẹ̀ ń bẹ̀ẹ̀ àmá àwọn ọ̀ràn bídíà mí wá tó ń bẹ kẹrin náà àfàdíró ń bídíà lórí o àwọn eléyìí wọ́n gbé èèyàn kúò nípò ẹni tó jẹ́ mú mìíní tí è ṣe pòkí yọ́mà wá jẹ́ mú mìíní pòkí ìbéèrè táwà béèrè ni pé kí ni yàtọ̀ láàrin albida al-mufassikan al wàlbídìátún almukaffira èyí ni ó wà já lọ bí àdíthà annabi sallallahu alaihi wasallam tí ma dá ọ́dàbí pé ń dárú júlẹ̀ lọ́dọ̀ ẹlòmí wípé annabi ni kúlò bídìátín dọ̀láàlá wà kúlò dọ̀láàlá tí gbogbo ran bídìá ànù ni gbogbo ran ànù sí ní nínú náà kúlù bídá tí ń dọ̀láàlá àti bídá mùfásíkọ̀ àti bídá mùkáfírọ̀ ọ̀sọ́nà bí bídá ìta nẹ́bí wínú kúlù bídá tí ń dọ̀láàlá bíbí wà sí bídá ìbìrí yọnú ọlọ́run ọ̀sọ́nà mẹ́ gbogbo ọ̀nà bídá yányán ọ̀nà alùni wàkúlù dọ̀láàlá tí ń fìnnà gbogbo ànù sì ní iná ni bó ti rínú àmọ́ká gbàgbọ́ yé kúlù dọ̀lá láti ń fìnnà ìjẹ́ gbogbo ẹni tí ó wọ náà ni kèfèrí kàlà èyí tọ́pọ̀lọpọ̀ ọmọnú o kèé se gbogbo ẹni tí ó wọ náà òun ní kíni òun ní kèfèrí àmọ́ gbogbo ẹni tọ́ bá jẹ́ kèfèrí bọ́bá wọ náà kò ní jáde mọ́ òun lẹ́mọ̀ gbọ́ta alkùnrà ni ó pe káàlì dínà ìhà òun délé rẹ̀ nú ọlọ́nkọ́ so èmì rẹ̀ ń bẹ̀ o torí ẹ̀lọ́lọ́n fi wọ́ọ̀nù wa kalẹ̀ ní alkùnrà ní kẹrìm ọ̀rán nẹ́bì sí wa sọ́lọ̀lọ́ àmẹ́rí pọ̀ jantirẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó wà lè jẹ́nà ní ọkọ̀ọ̀kọ́ tọ́nà wò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó wà lè jẹ́nà ní ọkọ̀ọ̀kọ́ tọ́ ìnáwó yọ́ wà pẹ́ ni yọ́ yà ni allahu alam bezalik eléyìí láàfi gbàgbọ́yé kúlù dọ̀lálá tí ń fi náà gbogbo gbogbo tíyàn bá fi kọ ẹ̀ àṣẹ sọ́lọ̀n lẹ́nu mọ́sí nǹkan báyìí tíyàn bá sí ìtí ń jẹ́dọ̀ lálànà gbogbo tíyàn bá fi kọ ọ̀rọ̀ sọ́lọ̀n lẹ́nu àbísà nẹ́bì lẹ́nu sọ́lọ̀lọ́hùsẹ́lẹ̀m láàfin mọ̀ pé bídí àjẹ́ tuntun kan nínú àwọn ẹtuntun dọ̀láàlà ni bíyàn bá ń parọ́ dọ̀láàlà ni bí dọ̀lálà ni wàkúlù dọ̀lálà tí ń fìnnà gbogbo tí ń bá ń jẹ́ pé èyàn kọ àṣẹ sọ́lọ̀ lẹ́nu tó ní ọmọ sí o sí ọkọ̀ o ń tọ̀hún láti wọ̀nà o àmọ́ nǹkankan tó wá ń bẹkọ mọ́kàn bẹ̀m̀bẹ̀hún ìjẹ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá se lérí fún pé yọ gbogbo ẹni ọlọ́run bẹ́yàn bá se nǹkan báyìí o fìnnárì yọ wọ̀ná ìmá yọ ma gbébẹ̀ lọ gbére bọba jẹ́ kéfèrí àbí yọ wọ̀bẹ̀ yọ padà jáde bọba jẹ́ mùsùlùmí ẹ̀rí eléyìn tàà fi ń pé yọ padà jáde ni pé annabi ní ẹni tí ń bá ń bẹ lẹ́mi ẹ tí kìníkà bá ń bẹ bí imani bá yọ tó bá kú ọmọ náà gún lára àyàn dákàlà aljanna yọ aljanna àmọ́ngbò ní ó tó wọ́ ó se ṣe bọ́yá lẹ́yìn ìgbà tó bá jẹ gbogbo àwọn ìyá aṣẹ́ bí rẹ̀ àti dọ̀lálà gbídíà àti dọ̀lálà rọ́ àti dọ̀lálà olè àti dọ̀lálà zìná wọ́n bá jẹ gbogbo àwọn ìyà yíhun tán ànẹ́bì ní ṣe ìmọ́ni sákù lára ọ̀sẹ́ bọ́ ọ̀rọ̀ rí ọ̀padà jásàlì jẹ́nà àmọ́ ẹ̀dàkùn èmí ma wí bá bá kéwú débì pé mọ́bẹ̀lọ́hun náà sẹ́jú kan o kọ́dà mẹ́bẹ̀ lọ́hun náà sẹ́kọ́ndì ẹyọ kan o torí gbogbo ẹ̀lọ́lọ́ níka annabi ojúwe fèmì rẹ̀ sọ̀lọ̀lọ́ọ̀sọ́lọ̀m annabi ní náàrùkùn iná yí tó gbóná jù lé ayé yìí juzon min sabi'in na juzan min nari jahannam au min nari al'akhira annabi ní tó gbóná jù láyé tẹ́yìn ni 1 over 70 náà alkiyama ajẹ́kókò 69 mi tí ó kún èyí tó gbóná jù láyé yìí torí náà èyàn pẹ̀lú náà kò ní pẹ́ ń bẹ́ mọ́bẹ̀lọ́ nǹkan ti ẹ̀ kọ wọ̀ rárá ni kúlù dọ̀lá láti ń fi náà ìtumà méjì ni o ìyẹn ni pé gbogbo ẹni ọ bá se dọ̀lálà kí ní jẹ́ dọ̀lálà alìmáàsì kúlù ha gbogbo ọ̀nà tí yẹn bá fi ń kọ àṣẹ sọ́lọ́un lẹ́nu ọ̀nà ànù ni o lè jẹ́ bídíà o lè jẹ́sẹ̀ lásán bí irọ́ bí o lè bí ọtí múmú bí ìsìnà síse gbogbo ẹ̀ náà lọ́kọ́ lè fáyí oúntọ̀hún pẹ́kọ́lọ́wọ́ jẹ́ ń yànà náà kọ́dà bí ọba padà wọ alìjẹ́nà mọ̀ wá nínú àkídà ahìlìsúnnà waljama'a òun ni pé a jẹ́yàn yá ìjẹ́ dandan ní kọ́lọ̀wọ́ jẹ́yàn ẹmà àwọn tí ma wípọ́ jẹ́ dandan kọ́lọ̀wọ́ jẹ́yàn yá àbúbá tí àwọn mọ̀tázílà àwọn kàwárí jùnù àwọn ni wọ́n ni kọ́ ìdá al'adìlù wọn ni yẹjibu alàlọ́ yẹjibu alàlọ́ sọ́lọ̀ tí ló wọ́n jẹ́yàn yà náà kò sí jẹ́ òfikún ọgbọ̀dọ̀ jẹ́yàn ni wàlẹ̀ yáàdùbìlá ọlọ́nkọ́ sọ àwọn mẹ́ àmẹ́yìí tó jẹ́rí ní mádàbí ahàlìsúnnà wàljamaà ni pé ẹ̀rí bọ́lọ̀n náà ṣe gíní ó dìsáàfù kọ́ jẹ́yàn àmúlúwà lè wá wo àánú se tẹ́nìkan òsì lè kó èrè ọlọ́run pé ebòjì ni yóò jíyà ẹsẹ tí ó jìyà mọ́ ìkọjá ìrìn ìbẹ̀nú ẹ̀rí ẹlọ́ka àdítù sàfáà àwọn mẹ́bẹ̀ tí ọlọ́run ọkàn lóhun gbà nẹ́bì pé sásípẹ̀ wọn ó kò núyà ẹlòmíbẹ̀ iṣẹ́ pẹ́nìkan ó dé ń jọ gbẹ́ndẹ̀ alkiyama rẹ́kọ́ọ̀dù sí ẹ̀bù ti ẹnìkan 99 ni wọ́n wà bí pé sí ọ̀gán níṣẹ́ rẹ̀ kan tó sí láyé olóhun ọ̀tẹ́ wọn ò rùpó níṣẹ́ rẹ̀ kan gbà wọn bá wádìí ọlọ́run ni ó níṣẹ́ rẹ̀ kan bì tọ́kọ̀ kan kí ní bẹ̀m̀bẹ̀ àwọn àfóòsì wọn ọ̀sà ìmọ́sàlàyé fún wa èyí ọba yíyàn ní kéwú kó súnmọ́ ahlùlẹ̀ ilmẹ̀fẹ̀kọ́t in ti ń já kìídà ahlùsúnnà wà jama'a ni pé bọ́lọ̀n bá sí àdéhùn yà fún yàn kìí se dandan kọlọ̀wọ̀n jẹyà ò ìtúnmẹ́ ni pé sórípọ̀ lẹ́tọ̀ sí gbígbà táwà ààlà gbígbà tí yàn náà pé ọmọ kìí sọ́dọ̀ pé ó ti se ó ti kún

àmẹ́rin táwọn ahlùsúnnà látorí àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam tó fi dáárọ̀ yìí tí ó sì fi di yóò malkiyama òun ni pé nususul wa'id àwọn ìlérí ìyà tọ́lọ̀mbá lérí ìyà pé yóò jíyà yóò jíyà náni yóò jíyà nkankan ni ìyẹn ni pé ọlẹ́tọ̀ sí ààrẹ wọ́n ni haza min nususu alwa'id haza min nususi alwa'id nínú àìmọye ọgọ́rọ̀ nususu mi tọ́lọ̀un ń se lérí pé bọ́bá se báyìí ó jíyà o àmọ́ láàyé jìbò alàlọ́hì fẹ́ ìlú ṣe kò sí nǹkan kan tó jẹ́ dandan pé bọ́lọ̀n bá ti ní òun ó se kọ̀ gbọ́dọ̀ mọ́sẹ̀ ọlọ́n nínú ọlá

àwọn lárúbá ní táwọn náà máa fi sọlá èèyàn lásán o làmún jízu wáàdì ní gbá ah, káwọn èèyàn lè máa jẹ́rì pé a ah, sí wọ́n ti láwọn ó bùn yí ní nǹkan náà à ah, ẹfọ́kàn balẹ̀ sí wọ́n ti láwọn ó sòrè fún yí wọ́n ó se náà nù wà mú lífú wáìdì àwọn àwọn ọlọ́lá àwọn ní tí wọ́n máa fẹ́ wọ́n máa fi ròyìn àwọn ní ńgbàtí lè bá ń bẹ fọ́mà nẹ́bí àdámẹ́ wàlèláhìl mẹ́sàlù àdá torí náà ní kúkúrú ọ̀rọ̀ bídé àlànsọ àmúnìdí káyà lọ eré àbí tọ́rá sì gbọ́n pọ̀ ń bẹ́ kú lò dọ̀láálá tí ń fi náà àkọ́kọ́ túnmà rẹ̀ ní pé náà gbogbo tí ń jẹ́ dọ̀láálá òun lẹni tí ó se é se é jẹ́yìn ànú ẹ̀rí yìí nẹ́sù yìí ọwá jẹ́ kan náà àwọn ẹ̀rí inú sóòsùl wa'id tọ́lọ̀hun se lérí pé a bá se nǹkan bá yíó jíyà o wà láàyẹ jìbò alọ́lọ́ kìí se dandan ní kọ́lọ̀hun ó se bẹ́ o bọ́bá wọ ọlọ́hun yọ jẹ wọn ya òun láàmà kanú tíra wọ́n ti ni pé ń tó se yìí wa amruhu ilallah in sha'a azabahu wa in sha'a afa'an ebe gbon tolorun oba na wi inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman bolon ti rinu liman yasha ama o ka tun o eleyi o pe keyin o foju kere ese o iwo ni guarantee pe olohun o yonda re o

àwọn kan bẹ owó ilú ẹgbẹ́ ni fún wọn núna fi náàrí lànàbì náà wí mínà náàrí kí lẹ́sẹ̀ wọn wọ́n ń sàlù àlá omi òdé kókósẹ̀ wọn omi òdé ibi tó yẹ kó dé ń bí ẹsẹ̀